إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى الترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري إدلق لكن متن الرسالة تتي الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله wọ́n tẹ̀síwájú wọ́n ni wà yóò kọ́rọ̀ wùlà àmàlú fìlmẹ́sáàjì wọ́n ni akórira al'amalu fìlmẹ́sáàjì ká máa ṣiṣẹ́ nínú mọ́ṣálásí irú iṣẹ́ wo wọ́n ni min kìyà tọ́tí bí ká máa ránṣọ́nù mọ́ṣálásí wà náà àbí àwọn nǹkan tí ó jọ akórira ká máa lo mọ́ṣálásí láti máa fi ṣerú nǹkan báyìí eléyìn sọ fún wa in tí mọ́ṣálásí tó wà fún o ń ṣe aláàfin ṣe iṣẹ́ ọwọ́ àbí nǹkan tó ní ṣe pẹ̀lú káràkátà kò ń ṣe tí a máa ń ṣe nínú mọ́ṣálásí anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní ìdára aitun man yabiru في المسجد أو يبتاع فقولوا لا أربح لا تجارة النبي صلى الله عليه وسلم نتي ẹbára ẹni tí ó ń tajà nínú mọ́ṣálásí àbí ó múrajà nínú mọ́ṣálásí ẹ sọ wípé ọlọ́mọ̀bọ̀ ní fi èrè sí ọjà tí ó ń tà àbí ọjà tí òun rà kí ló fà òun ni wípé mọ́ṣálásí kò sí fúrún kan bẹ́ kò ń ṣe àyíká tí ma ń ṣe transaction ta tí ma ń conclude kátàkárà so eléyìí ó jẹ́ ẹ̀kọ́ tí a náà wà Muhammad sallallahu alaihi wasallam tí ó kọ́ wa nípa pé mọ́ṣáláṣí agbọ́dọ̀ máa bá lù ní ọ̀nà tí ó dá kò ń ṣe bí tí a ti máa láà ń ṣe kátàkárà so ó fi jẹ́ pé ọ̀rọ̀ tánàbí sọ yẹn sallallahu alayhi wasallam sallam ọ̀rọ̀ tí ó yẹ kí a kíyèsí kádẹ̀ múlò ní ọ̀rọ̀ tó pàtàkì ni so ó ní idha ra'aytum man yabi'u أو يبتاع في المسجد كبارن تي أون رجا يعني تون تجا أبون رجا أنه مشلاشي فقولوا لا أربح الله تجارتك ẹ̀lẹ́ lọ́wọ́ ọbọ̀ ní jẹ́ kí èrè kó wọ ọjà yẹn ìyẹn lè wo pé ìpele léyìí àwọn afẹ́sí ní láti lè jẹ́ kéèyàn sáfúrú kan bẹ́ẹ̀ tàbá gbọ́ ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fún wa a kò ní ìdí ká mú ọlọ́ta ó pè wá lákíyèsí àkíyèsí wípé ọjà ta fẹ́ta yẹn ní kátètè stọ́pù ẹ̀ ìta fẹ́ra yẹn kátètè stọ́pù ẹ̀ kí a má conclude transaction yẹn bákan náà anábì sallallahu alaihi wasallam ó ní man sami'a rajulan yanshudu dallatan fil masjid ẹni tó bá fi lè gbọ́ téèyàn kan ń sọ wípé ta ló bá mi rí nǹkan báyìí o inú mọ́ṣáláṣí ló wá ń lò láti lè fi wẹ́lọ̀ fàlìyàpò ẹni tó gbọ́ ẹ̀ kó sọ fún wípé la addaha Allahu ilayka ọlọ́wọ́n jí oríṣìí فإن المساجد لم تبنى لهذا ما شاء الله شيء كون شنتي وقفوني بكنا أولي المسلم النفائي ونين محديث جابر رضي الله عنه هنا جاء رجل yànṣúrò bọ̀ látẹ̀fẹ̀l mẹ́rìtìjì arákùnrin kan wá tó fi ń wẹ́ lọ nǹkankan tó sọnù nínú mọ́ṣálásí faqala lahu rasulullahi sallallahu alayhi wasallam anábi sallallahu alayhi wasallam wá sọ fún arákùnrin pé láwọ́ ṣẹ́ta ọlọ́run òní ṣe orí láti lè ṣọ́ wa lára kúrò bí ìmú mọ́ṣáláṣí ní àyè tá ti ń ṣe kátàkárà àbí àyè tí a ti ń fi nǹkan lọ fi nǹkan sọnù lost item kó wá ṣe pé inú mọ́ṣáláṣí òun ni a ti máa wá so ẹ̀sìn ní tàbárẹni tó ń ṣe léyìn kanílárọ̀ dáhàláhù iléyìí أو لا أداها الله إليك أو ما وجدت ọlọ́run ní dá padà fún ẹ ọlọ́run ní jẹ́ kí ní kó rí bákanáà orílẹ̀ nínú smart ibn maja àtàwọn àtíra hadithi ní wọ́n ní anábíwa muhammad sallallahu alaihi wasallam ó kírun so lẹ́yìn yẹn ni àwọn ará èèyàn kan tó ṣe yí pé rankumi ẹ̀sọ́nù ó wá ń wá sanabuwa muhammad sallallahu alayhi wasallam ó wá ń sọ wípé láwàṣàtà ọlọ́wọ̀ ní jí orí inna ma buniyat almasajidu bima buniyat lahu mọ́ṣáláṣí èyí tí wọ́n kọ́ fún kọ́ ṣe ń tán kọ́ fún òun náà ni tí wọ́n kọ́ fún láti máa ṣe ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala so nínú mọ́ṣáláṣí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fẹ́ kí a máa kírun bẹ́ ká máa rántí òun bẹ́ẹ̀ so kò ń ṣe àyè tí a sọ wípé a ti máa tajà a ti máa conclude transaction àbí àyè tá ti máa kéde nǹkan tá ti máa advertise nǹkan kò ń ṣe bẹ́ẹ̀ so ló jẹ́ pé àárín yìí tí ó pàtàkì kí agbọ̀ yìí ni sọlọ́mọba subhanahu wa ta'ala ala ó في بيوت أذن الله أن ترفع ويذكر في اسمه يصدق له فيها lahu بالغدو والآصال رجال لا تلئيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ọlọ́run sọ fún wa nípa mọ́ṣálásí ìpé àyè tó ní kí àwọn èèyàn kí wọ́n kọ́ kán gbé garí bákaná olùkára fi asmo ká máa dárúkọ ọlọ́run ọba ń bẹ́ àyè tó ṣe ìpé ìsọ́bìnrìnlá òfin à بالغدو àwọn èèyàn tó ṣe wípé kátàkárà kan kò ń ṣe nǹkan tí ó mọ́ ń kọ́ ìrojú láyé bá wọn tí ò ní jẹ́ kí wọ́n máa rántí ọlọ́mọ ọba tí ò ní jẹ́ ká lè máa gbé ìmọ̀ dúró tí ò ní jẹ́ ká máa yọ zaka yakhafuna yawman tataqallabu yóò bá ọkàn yóò bá ojú kí la fẹ́ lò ń délé òní pé mọ́ṣáláṣí ìnáma búníyàtìl masáṣídú lima búníyàtìlá ó ní tọ́kọ́ mọ́ṣáláṣí fún òun náà ni ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmá kí wọn bẹ́ ìmá ka Al-Qur'ani bẹ́ ní ti mọ́ṣáláṣí wà fún ṣùgbọ́n kò ń ṣe discussion tó ṣe wípé àmà ó tààmà pariwo torí wípé mọ́ṣálásí kò sí fún nǹkan bẹ́ẹ̀ sọ ló jẹ́ pé ní àsìkò Umar radiyallahu anhu àwọn arákùnrin méjì kan wọ́n na ń pariwo nínú mọ́ṣálásí wọ́n sọ̀rọ̀ kan gbóhùn sókè gan nínú mọ́ṣálásí umaru wa nìkan lọ pè wọ́n wá gbàkan mú wọn dé bólẹ̀ ti wá wọn láti lù tọ́ if a umaru ní ká ní pé ẹbá lọ jọmọ mọ̀dínà ìwú ìbá nìkan ṣe ní ẹgbà ṣe ní ẹgbà torí pé mọ́ṣálásí kò kí ń ṣe àyè ariwo a lè discuss a lè rẹ́rìn pẹ̀lú discussion wa gẹ́gẹ́ bí àwọn sahaba rìdíwánuláhì àléyìn máṣe máa ṣe gbà mí tamákímù tán aléwànú mọ́ṣálásí tí wọ́n máa rántí àwọn nǹkan tí wọ́n ṣe nígbà jahiliya nígbà tí wọ́n ti gba islam wọ́n máa sọ tí wọ́n máa rẹ́jì lẹ́ni tó ṣe yí pé o ń dúpẹ́ fún ọlọ́run bá gan kíkó kó àwọn yọ níbi àmì wọ́n máa rántí anábi sallallahu alaihi wasallam ó lè wọnú mọ́ṣáláṣí tó ń mọ̀ ṣe náà tí ọlọ́run ọba ó lè rẹ́rin músẹ́ sí nǹkan tí ó ta sí létí nínú discussion wa ṣùgbọ́n tó bá ti di lẹ́bù wípé à ń gbóhùn sókè tá pariwo gan àti ń kúrò níbi adabul masjid àwọn ẹ̀kọ́ tí ó ń bẹ fún mọ́ṣáláṣí bákan náà a lè ṣe àwọn bí spọ́ọ̀tù tó ṣe wípé ó lè ran jihadi lọ́wọ́ nínú mọ́ṣálásí ilé ìnáwà aláwọ̀ lásìkò anábúwa muhammad sallallahu alaihi wasallam àwọn habasha wọn máa ṣe àwọn ìtò ní ṣe pẹ̀lú nǹkan báyìí lẹ́ni tó ń fi bíkí níbi ìdá tí wọ́n máa fi ṣeré so nínú mọ́ṣálásí so àwọn ìgbàláyé olúwa fún àwọn nǹkan ṣùgbọ́n wọ́n ṣe pa aláfẹ́ tajà afẹ́ ṣe kátàkárá afẹ́ polówó ọjà asọ nǹkan nù afẹ́ kéde pàǹwá àwọn nǹkan wọ̀nyí wọ́n ní text to address wọn anábi sallallahu alayhi wasallam oní man sami'a rajulan yanshidu dallatan falyaqul láàdá Allahu ilayhi ẹni tó bá fi lè rí èyàn kan tó ń fi nǹkan lọ ní mọ́ṣálásí kò sọpọ́ lọ́wọ́ mi jẹ́ orí fa innal masajid lam tubna li hadha wọn kọ́ mọ́ṣálásí fún nǹkan báyìí anábi sallallahu alaihi wasallam practically ọ̀gagá ó kárí out ó rẹni tí olóhun wára ń kú mí o bí kákínú tẹ́sí kí ẹ̀kẹ́ ní ẹjọ́ mú wára ń kú mí o anábí sallallahu alaihi wasallam láwàjátà ọlọ́run ní jẹ́ orí láwàjátà ọlọ́run ní jẹ́ orí innama bákan náà ní ìdára àìtún man yabi'u aw yabta'u fil market ṣe bára ẹni tó ṣe wípé ó ń tajà fún yàn àbó ń rajà lọ́wọ́ èèyàn inú mọ́ṣáláṣí ni wọ́n ti wá ń ṣe sallallahu alaihi wasallam ọkùnrin ẹ̀sọ́ ni la arbaha Allahu tijaratahu ọlọ́run ò fi ìntò rà bí tó tàn a ní bẹ́ẹ̀ ni gbólóhùn yẹn lé ṣùgbọ́n ẹni tẹ́sìn bá yé tó wá gbọ́rù gbólóhùn yẹn yóò ṣe kí ni yóò kó rẹ̀ níjànú ó mọ̀ pé gbólóhùn yẹn wọ́n fi pàkíyèsí òun transaction tó ń fẹ́ ṣe yẹn ìgbé pàtí ìyàn bá ti gbọ́ láàrùbá lọ́ tí ọjà rẹ kò ní fi èrè sí kí ni ó ṣe yóò stọ́pù transaction yẹn straight away tó bá ṣe pẹ́ ní tẹ́sìn yé ni ẹni tẹ́sìn ò bá yé yóò sọ ní bínú yóò mú ẹni tó sọ gbólóhùn yẹn yóò mú lọ́ta wọ́n àtẹ́sìn bá yé èèyàn èèyàn ní mú lọ́ta torí pé yẹn mọ̀ pé tó ṣe ìtànàbí sallallahu alaihi wasallam tó ní kó ṣe òun ló ṣe ìtànàbí ní kó ṣe ló ṣe ó dẹ̀ fi pé àkíyèsí wa ní so ló jẹ́ pé agbọ̀rọ̀ ṣọ́ra fúrú nǹkan bẹ́ ẹlòmí inú mọ́ṣáláṣí lòun àti yíó wà ní ó ti mọ́ sọ̀rọ̀ bíznẹ́sì tí wọ́n dẹ̀ conclude transaction wọ́n conclude transaction náà tí yẹn kan bá tí yẹn bá béèrè elólẹ́tẹ̀ẹ́ ah, ń ta kọbáyì tó bá surprise fún wa ṣókó sínú táà sọ yìí àwọn àfáà ní kò sí problem pẹ̀lú yẹn ó bẹ̀rẹ̀ price yẹ kí wọ́n ta nǹkan àwọn àti ìṣekí wọn ìtí ìṣe bẹ̀rù ṣùgbọ́n lọ́wọ́ fi lè conclude transaction yẹn bóyá nìyẹn fún lówó ni àbí yẹn gbé ọjà fún ṣọ́ṣà ti conclude transaction ní mọ́ṣáláṣí rẹ̀ ti conclude transaction wọ́n ti kó sí abẹ́ la arbaha Allahu tijarata tánàbí sallallahu alaihi wasallam tó ní kí n sọ àwọn òkúta wá fẹ́ rajà lọ́wọ́ ara wa ìsẹ́dà ká fi owó lẹ̀ sánlẹ̀ bọ́jà fún wa àbí kó ṣe pé owó la máa san a máa rí tí ọjà àbí kan gbọ́jà alẹ́ a máa rí tí owó so èyí tó wá kó jẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta a gbọ́dọ̀ conclude transaction nínú mọ́ṣáláṣí tá a bá ti lè ṣe àti kó sí abẹ́ láàrùbá Allah tijaratan sánàbí ní kékeré ni ọlọ́run ò ní fi èrè sí ọjà yẹn ìpé ká sọ fún ẹni náà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ná ọjà lọ́wọ́ wa èló lẹ́ nǹkan báyìí àwọn àfáà ní eléyìí ò kó síbẹ̀ bákan náà kò kó sí abẹ́ eléyìí tí èèyàn bá sin gbèsè èèyàn ti conclude transaction níbòmí níta awárẹni tó jẹ wá lówó nínú mọ́ṣálásí láti rí awásìn lówó tó jẹ wá kíyàn kó sí abẹ́ wípé à ń conclude transaction rárá transaction ti wà sílì tẹ́lẹ̀ owó tó jẹ wá là kí ló pàtàkì àfáàbí sọ ikélé yóò kó síbẹ̀ ó ní pé ó ṣẹlẹ̀ lójú ayé ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam onísàbí kan tí wọ́n pè ní Ka'b bin Malik radiyallahu anhu so Ka'b bin Malik yìí ah, Abdullah ọmọ rẹ̀ ó ló sọ fún pé annáwò takọ́dọ̀ ibn abi adraj dainan wípé òun sin ibnu àbí adraj òun sin ní gbèsè kan òun sin ní gbèsè kan tó jẹun fi ahàdì rasulillah sallallahu alayhi wa sallam ní àsìkò òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam bàbá kábin malik ó sọ fún ọmọ rẹ̀ abdullah ó ní ibn abi adraj ibn abi adraj ó jẹun lówó òun wá sìn yí ní owó yẹn ní àsìkò anábúwa muhammad sallallahu alaihi wasallam fil masjid nínú masharashi lóhun ti sìn fartafa'at aswatuhuma ohun àwọn méjì wá lọ sókè àwọn ma tíyàn méjì tán bá jẹra wọn lówó bí ojú ṣe máa kóró tó ṣe gbogbo fẹ́ wojú ara wa so ibn abi adraj àti kábin malik kábin malik ibn abi adraj jẹ́ lówó àmì ìjọ wà nù mọ́ṣálásí ànábì sallallahu alaihi wasallam kábin malik wá ń sin ibn abi adraj ó ń sin ní owó ohun àmì ìjọ wá ṣe kí ni ó lè mara wọn سمعها رسول الله صلى الله عليه وسلم anabi gbóhùn àwọn méjèèjì nínú ilé ànábì wa muhammad sallallahu alaihi wasallam adẹ̀mọ̀ pé ilé ànábì sallallahu alaihi wasallam ẹgbẹ́ mọ́ṣálásí ló wà lẹ́kún rẹ̀ sí sínú mọ́ṣálásí ni pé kó tó bá ti jáde nínú ilé báyìí yíò wọnú mọ́ṣálásí ni so ànábì sallallahu alaihi wasallam ó gbóhùn àwọn méjèèjì ọwọ́ fi bẹ́ẹ̀kì fàfárájá ilé ìhìmá rasúlùláhì sallallahu alayhi wa sallam bà tí ànábì gbóhùn wa ànábì jáde láti lọ bá àwọn méjèèjì ànábì ti gbọ́ discussion wa ànábì sallallahu alayhi wa sallam hatta kashafa sijwa hujrati wa anábi kábi kọ́tíni ilé rẹ̀ ó wá ní ya káàb na malik mo pè rẹ̀ káàbọ̀ ma malik ya káàb rẹ̀ káàb qala labbayka ya rasulallah káàbù ní mo jẹ́ pè rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba aṣọ́pàá anábì ní owó tó jẹ́ fún onídajì ń bẹ́ mendelic that is yọ̀ndá ìdájì fún gbàdájì lọ́wọ́ rẹ̀ kọ́lá káàbù káàbù ní kọ̀tífà àti ya Rasulullah eré oníṣẹ́ ọlọ́run nítẹ́ni ṣe òtí ṣùgbọ́n àti ṣe sòkó fún mi ní ìdájì iye tó jẹ ní لن قال رسول الله صلى الله عليه وسلم قم فاحبس النبي مير ابن ابي ادراج يا لديت نغبسيه لديت نغبسيه so yẹn sọ fún wa wípé láyé ànábì sallallahu alaihi wasallam ní àwọn sàábé àwọn àmọ̀jẹ̀rẹ̀ olówó àwọn kàmí ti máa ṣẹlẹ̀ láàrin wa ó ṣẹlẹ̀ láàrin wọn náà irú ẹ̀ ni tó ṣẹlẹ̀ láàrin ibn abi adraj àti kábin malik anábìsọ láàrin rẹ̀ bá wọn dáti ó wò pé kí káàbù náà ṣe kí ni kó ṣàmójúkúrò owó tẹ́ni ẹ kó gbàdá jì káàbù náà dẹ̀ lísìsí ó advice anábíwa muhammad sallallahu alaihi wasallam so tó túnmọ̀ sí pé kí ni àwọn sahaba radwanullahi alayhi wọn ma ní disagreement láàrin ara wọn gbà ní gẹ́gẹ́ bí ìjọba ènìyàn èyàn kan ní àwọn pàdé náà ìkọ́kọ́ ti ṣẹlẹ̀ sí tó ipé ìpòkó rẹ̀ àwọn bí kòkòrò nǹkan kan mọ́ra wọn wọ́n bá ń kókó jẹ́ so wá jẹ gbèsè gan sọ̀nàbìsọ̀lá àtàmì láti bá wọn tó jẹ lówó sọ̀rọ̀ ó bá wọn èèyàn sọ̀rọ̀ pé kí wọ́n ṣàánú rẹ̀ kí wọ́n ṣe tọ́dákọ̀ fún wọ́n ṣe tọ́dákọ̀ fún náà nǹkan ẹ̀wò débì kan náà sọ̀nàbìsọ̀lá láti bá wọn tó jẹ lówó sọ̀rọ̀ nípa wípé tí wọ́n ṣàmójúkúrò fún wọ́n ṣàmójúkúrò fún so àmáyà wọn kẹ́tì bẹ́ tó ṣe pé àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó dá sí ìlú wáyé pé mọ́dẹ̀ ta property ẹni tó jẹni lówó náà ni àníbọ̀ sallallahu alaihi wasallam ó lè ní kata property rẹ̀ tó wá rí pé ó ní 40 náà so àwọn nǹkan míì tí máa ṣẹlẹ̀ láàrin wa ó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba ridwanullahi alayhim tánàbí sọ́lá tánàbí ṣe kí ni tí a tó dájọ́ bó ṣe yẹ kó dájọ́ láàrin wọn ẹni yẹ kó fọ́tí ó fọ́tí ẹ tálùgbárẹ̀ gba ẹjọ́ ànábì sallallahu alaihi dájọ́ rẹ̀ wọ́n gbàá so ó lè jẹ́ pé nǹkan involve Roma ó lè involve Abubakar ó lè involve anybody anábí ó dájọ́ bó ṣe yẹ kí ó dájọ́ láàrin wọn so àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba radwanullahi alayhi irú ẹ̀ náà máa ṣẹlẹ̀ láàrin wa kúrò lè ṣẹlẹ̀ láàrin ẹni tó mọ kí ó jẹ́ ìyàn kan lọ tó mọ kí ó jẹ́ ẹnìkejì àti tó gbẹ́sìn yé ju ẹnìkejì wọ́n á rẹ̀ fọ́ tiẹ̀ tó bá ṣe kóhun ló jẹ̀bi ìfà kó jẹ́ pé àfá lòun àbí ó mọ̀ tí ó gbéyàn kan lọ gbẹ́sì ègbéyàn kan lọ òun ló wá jẹ̀bi ní oníkọ́mọ̀ fọ́tí ẹ̀ bó ṣe ẹ̀ká ti bára wa lò nìyẹn ẹni tó bá jẹ̀bi àálòun ló jẹ̀bi ẹni tó dẹ̀ jẹ̀bi náà gbọ́dọ̀ gbà kóhun jẹ̀bi torí pé ẹ̀kọ́ ẹ̀sìn ní tó ti clear ní so gẹ́gẹ́ bí mùsùlùmí adẹ̀gbọ́dọ̀ ṣe tán gbogbo ọ̀rọ̀ ta bá fẹ́ wò ojú ẹ̀sìn lágbọ̀rọ̀ máa fi wò gbogbo ọ̀rọ̀ ta bá fẹ́ wò anything ta fẹ́ dá sí kí lẹ́sìn sọ lórí irú nǹkan báyìí in tí ó gbọ́dọ̀ wà lẹ́nu mùsùlùmí nìyẹn tèmọ́ gbogbo àwọn issues tó ń lọ international politics ni anyone agbọ̀rọ̀ fojú ẹ̀sìn wo ni wọ gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé kò sí nǹkan tẹ́sìn ò dá sí ìtòrún lọ yìí kí lẹ́sìn sọ lórí ẹ̀ kí lànàbí sọ lórí ẹ̀ kí ọlọ́wọ́ bá sọ lórí ẹ̀ agbọ̀rọ̀ fojú ẹ̀sìn wo gbogbo ń tá máa ṣe torí pé kò sí tẹ́sìn ò dá sí òun ni Salman al-Farisi radiyallahu anhu ìgbà tí èèyàn kan sọ fún yí pé allamakum nabiyyukum kulla shay anábi yí kọ́ yí gbogbo nǹkan níbẹ̀ allamana nabiyyuna kulla shay hatta al-khira'a anábi wá kọ́ wọn gbogbo nǹkan tẹ́ẹ̀mọ́ bá ṣe ń ṣe ìgbọ̀nsẹ̀ tàbá sọ pé kíyàn má dá sí nǹkan ọ̀rọ̀ bí yẹn kó ṣe ṣe gbọ̀nsẹ̀ á ní àṣọ tún lè tó rán ẹ̀ bá ṣe ṣe gbọ̀nsẹ̀ ẹ̀sìn dá sí ṣé nǹkan tó máa wá ní ṣe pẹ̀lú bá ṣe ń darí ọ̀rọ̀ ayé àti tó ń lọ láàrin ìlú kan sí kan lẹ́sìn ní dá sí òṣèlú ló jẹ́ pé nísìnkálẹ̀ èèyàn kan professor of uh, international relations ni àwọn international law àbí anything wọ́n wá pè wá sí channel tv lápèjúwe ìpékọ́ wá discuss tí ò bá ti mọ òfin ẹ̀sìn in tí ó fi discuss ó lè jẹ́ nǹkan ìtara orí ó fi discuss ṣùgbọ́n ni tó mọ̀ ń pẹ ẹ̀sìn tó tún mọ̀ wá kí tó mọ̀ reality ìtara kò ní fi discuss in tí ó fi discourse ní kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ lórí irú nǹkan báyìí in tí ó discourse ní ó lè má tà létí ẹni tó ṣe wípé òun jẹ́ ẹ̀mẹ́ká àbó jẹ́ ṣíkújì tó ṣe kó jẹ́ professor of international relations àmọ́ iye àwọn ta ní láwọn universities kọ káàkiri ni wọ́n lélẹ̀ professor of international relations ni eléyìí professor of eh, clinical strategic studies tí ó bá sọ̀rọ̀ bí ó ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá sọ kalẹ̀ ẹ̀rí pé lè ìtakò alkùránì kẹrí àbútakò súnà náà muhammad sallallahu alaihi wasallam so àwọn nǹkan ẹ̀yẹ pọ̀ jàǹsìrẹrẹ báwọn ó ṣe wo nǹkan ní ti sá máa ń sọ ní ìsìn pé ókè ìlú kan wọ́n gbalẹ̀ wọn kan mọ́ra wọn káwọ àwọn ìlú sí ìsìláàmù tó wọ́pọ̀ bí a bí àwọn ilẹ̀ ah, North Africa lápèjúwe gbogbo àwọn àlúta àmà sí bí a bí Tunisia lónìí Morocco ni Algeria kankan mọ́ra wọn sáńpé ní al-Maghrib al-Arabi àwọn ìlú yẹn àwọn èèyàn gbé ẹ̀sìn wọ bẹ̀ ni àwọn sàhábà radwanullahi alayhim gbẹ́sìn wọ bẹ̀ wọ́n dẹ̀ gba ìlú yẹn wọ́n ìntàmárì pẹ̀lú àwọn tó wà ń bẹ àwọn ìlú yẹn di ìlú Islam tẹ́ bá lẹ́ni tí ó gbẹ́sì yìí kó wá sọ̀rọ̀ ní orúkọ international law àbí kankan bí kí tó máa sọ ní pé táwọn mùsùlùmí ṣe ń gbẹ̀yẹn ní ó rọrùn ilé onílẹ̀ náà kí tó máa sọ nìyẹn ṣùgbọ́n ni tí ẹ̀sìn yé òun mọ̀ wípé tó yẹ kí a ṣe nú ẹ̀sìn náà náà ṣe yẹn torí pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam oníṣẹ́ bá dé lú kan ẹ̀kì àwọn èèyàn ẹbẹ̀ kan gba Islam sáà bá gba Islam ní ẹ̀wọ̀n bá wọn jà ṣùgbọ́n ilẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ ṣe kí ni wọ́n á jùlẹ̀ fún Islam sáà bá jùlẹ̀ fún Islam yẹn fún wọn níyà eléyìí náà pè ní kí ni injustice ni ṣùgbọ́n yẹn tó jẹ́ mùsùlùmí ó pè ní injustice tó wá sí pè ní injustice káfà yóò ní kèfèrí torí pé ó ń takò ìtẹ́ǹtẹ̀ ní jihadu tọ́lá ó ń takò ìtẹ́ǹtẹ̀ ní jihadu tọ́lá so kí láti bẹ́ẹ̀ láti sọ fún wa òun ni pé anything a máa fojú ẹ̀sìn wo àwọn sọ̀hábà rọ̀dọ̀wàmìlà àlẹ́yìn wọ́n láwọn issues láàrin ara wọn tó ṣẹlẹ̀ tánàbí sọ́lá àtọ́lá ń bá wọn dá sí ẹni tí ó fọ́tí wọn ó fọ́tí ẹ̀ torí pé òun ló jẹ̀bi ìrìnlẹ̀ sọ bóyá ó jẹ́ ní ọlọ́run bá jẹ́ nìkejì lọ issue tó wà this particular issue a ilẹ̀ Abubakar ló jẹ̀bi ìrẹ̀ Umaru ló jẹ̀bi lórí this particular issue tẹ̀gbọ́ wá síwájú mi ìrẹ̀ lágbájá ló jẹ̀bi particular issue torí pé ọmọ èèyàn gbogbo àmà ṣàwọn mistake kọ̀kan gbà mí ṣùgbọ́n ẹ̀sìn náà láàmà fi darí ara wa ni láàmà fi túnra wa ṣe láàmà fi máa pàkíyèsí ara wa so sàábé méjì ohun wọn lọ sókè nínú mọ́ṣáláṣí lórí pé ẹ̀kan jẹ́ ẹ̀kan lówó ṣùgbọ́n jọ ń pariwo anẹ́bìsọ̀lọ́ àtàgbọ́ anẹ́bì gbọ́ convalation wọn ṣùgbọ́n tánàbì sàn ṣe òun ni pé kí ni ó tráì láti bẹni tí wọ́n jẹ lówó pé ṣàmójúkúrò fún gba ìdájì èyí tí gba ìdájì in tó jẹ́ ẹni ẹ̀nà rẹ̀ ṣe kí ni ó ní sí tí nǹkan ẹ̀ so irú ẹ̀ náà ni Abu Sa'id di hadith tí Abu Sa'id Khudri radiyallahu anhu tó gbà wá ó ní usiba rajulun fi ahli Rasulillahi sallallahu alaihi wasallam fi simari ibta'aha èèyàn kan ó wà affected látara àwọn èso tó rà àdánwò ṣẹlẹ̀ sí fakásúra dẹ́yìn ó bá jẹ gbèsè lẹ́lómínú kò ṣe pé fẹ́ ṣe aburúkọ́ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala kan ní kó miscalculate sẹ́yìn náà fàkásúrà dé ìlú ó bá jẹ gbèsè tí gbèsè náà pọ̀ faqala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní tasaddaqu alayhi ẹ ṣe gbogbo sọ́dápà tí wọ́n rí kójọ náà kò tó láti san gbèsè tẹ́ni ikó sí fàkọ́rọ̀ rasulullah sallallahu alaihi wasallam anájì sọ fáwọn tó jẹ lówó kúrò ma wà jáptò mú alẹ́ ìtàlákùn ilá àdáyé kó sí ń so àwọn ìṣẹ̀lẹ̀ ńgbà mí tó ṣe pé èyí ó kó sínú iṣu so láàrin àwọn sọ̀hábà ṣùgbọ́n yìí tí ó jọmọ́ intan sọ gangan òun ni pé ibn abi adraj ó jẹ káàbùn máàlìkì lówó káàbùn máàlìkì dẹ̀ sìn ní gbèsè yẹn nínú mọ́ṣálásí àmẹ́sọ̀lá àtọ́lá kò sọ wípé kò yẹ kí ó máa ti gbèsè nínú mọ́ṣálásí ó túmọ̀ sí wípé a ní fún ní the same ìdájọ́ ta fún ẹni tó ń conclude transaction ní mọ́ṣálásí bákanáà ní tí ẹ bá ní èlélẹ̀ tarún kì ní báyìí tó bá ní ibá ìlàntà ìyẹn náà tí kò sí pé wọ́n conclude transaction ó nígbà tí wọ́n bá jọ sí ní transaction yẹn bóyá nìyẹn gbé ọjà lé lọ́wọ́ òun náà fún lówó àbó fún lówó òun retí ọjà àbí ó gbọ́jà fún òun retí owó inú mọ́ṣálásí náà ti wá ṣe léyìí so a sọ wípé bá àwọn tàà ẹni yẹn tajà ìyẹn rajà so wọ́n ti kó sí abẹ́ ìntánẹ́bì sọ wípé láàrùbá Allahu tijarata ọlọ́wọ̀ ní fi albarka sí ọjà rẹ̀ ọlọ́wọ̀ ní fi èrè tí ń tó ta àbí ń tó ra wọ́n ti kó sí so ló jẹ́ pé agbọ́dọ̀ avoid irú nǹkan báyìí so tẹ́ mẹ́ni tó ń ṣe itikaf ẹni tó ń ṣe itikaf ìyẹn tí èyàn gbọ́dọ̀ ṣọ́ra fún nǹkan bẹ́ẹ̀ ṣẹlòmí inú itikaf tó ló ń wá yóò ló ń ṣe itikaf at the same time ó ṣe ń conclude kí ni transaction bí a yóò gbé laptop wánú mọ́ṣáláṣí àbí fóònù yóò mọ́ sọ ẹ̀yẹ báyìí ẹ̀kìnníkan wọ́n máa Raja mata ta hmm. so in ta gbọ́rọ̀ ṣọ́ra fún lára nǹkan tọ́pọ̀lọpọ̀ kí ń kà fún nísìn o fẹ́ ra dátà o wà nù mọ́ṣálásí ṣe o lè ra dátà nù mọ́ṣálásí la o ní láti ra dátà tó ra dátà torí pé kí transaction o nǹkan kúrò nù mọ́ṣálásí yẹn àti ń kà fún ẹlòmílẹ̀ wà nù mọ́ṣálásí yóò lóhun ọ́dà fún kan ó lè ọ́dà fún kan nú mọ́ṣálásí ó ti conclude kí ni transaction ṣùgbọ́n nǹkan rẹ̀ ìta gbọ́dọ̀ yẹra fún ni so tá bá ṣe transaction nínú mọ́ṣálásí a káṣọ́ra fún ká bọ́ta lọ ṣe ilé ìrìnlẹ̀ àdáà tó ń bẹ fún mọ́ṣáláṣí ẹ̀kọ́ mọ́ṣáláṣí agbọ́dọ̀ pé agbọ́dọ̀ pé so bákan náà ń ṣẹ́wó ní mọ́ṣáláṣí agbọ́dọ̀ avoid it ẹjẹ́ ẹ̀bá ń ṣẹ́ 1000 500 méjì owó tá ń pààrọ̀ à ń ṣe transaction agbọ́dọ̀ avoid it ẹnu ìtẹ́nu àwọn àkókò lé lórí pé tí èyàn bá ṣẹ́rú owó bẹ́ẹ̀ tó ṣe pé torí pé èyàn fẹ́ ṣe sọ́dákọ̀ sínú mọ́ṣáláṣí o lè yàn fi ṣe owó nú mọ́ṣáláṣí àwọn àmì ní á ipé àwọn kóra dó àwọn àmì ní the same thing náà ni àbíyàn ṣe owó nítorí kó fẹ́ fún èyàn kan tí ó ń tọrọ tí ó ní di owó bóyẹ̀ kan wá ní mọ́ṣálásí sí lẹ́ni tó ní bùkátà awáfẹ́ fún ẹ̀kìnà ń pè 1000 ló wà lọ 500 ẹ̀rẹ́wẹ́ fún sáwá ní kó ṣẹ kó mú 500 kó fún wa 500 ipé kó ṣẹ ẹ̀yẹn ní tàbá ní káwòó pátákárà ní ṣùgbọ́n ta bá wo nǹkan tí a ṣe a ní intention ipa wà fẹ́ jèrè intention ta ṣe afẹ́ ṣe kí ni afẹ́ ṣe sọ́dápọ̀ rẹ̀ yá ìta afẹ́ ṣe fún ìyàn àbí ìta afẹ́ ṣe fún mọ́ṣálásí àwọn àfá ní wọ́n rọ̀ lórí yẹn wáyìí tí àwọn míì ní ìdájọ́ kan náà ni so agbọ́dọ̀ jìnnà sí à ń ṣe kátàkárà bẹ́ẹ̀ ni ká máa láǹfin nǹkan lọ ẹjọ́ ta ló wá wá rí nǹkan báyìí báyìí báyìí báyìí láti lè fi kọ́ṣọ́n wa anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní máa ń sẹ́mi à rajulan yanshudu dalla ẹni tó bá fi lè gbọ́ téèyàn kan ṣe tó ń fi nǹkan tó sọnù wẹ́lọ̀ falyaqul kó sọ fún pé kí ni láàrọ́dá Allahu alayhi ọlọ́run ní jẹ́ orí fainal masajida lamtubna li hada mọ́ṣálásí wọn kọ fún nǹkan báyìí tí wọ́n bá sọ rún nǹkan bẹ́ ẹnikẹ́ sọ sí yóò ṣọ́kì ẹ̀gan wọ́n tó ẹpẹ́ tẹ́sì yé ni ó mọ̀ tó fi sọ fóun pé kó ń stọ́pù tó ń ṣe ṣe ṣùgbọ́n ni tí ẹ̀sìn ò bá yé yóò mú ẹlọ́ta nítorí ẹ̀ ẹlẹ́ mọ́ kíra yín fún àmọ́ iye ọdún torí pa á kí la gbé kílẹ̀ jù ní tí ó sọ nìyẹn ṣùgbọ́n láti sọ fún wa kò tó rọrù nǹkan bẹ́ kamala ń fi nǹkan lọ ní mọ́ṣáláṣí ṣùgbọ́n bá ti ìsọpa sọ mọ́ṣáláṣí di àyè advertisement kágbé kalẹ́ndà wọn kọ́nu mọ́ṣọ́láṣí ní ìpolówó wọn ni agbọ̀rọ̀ jùnà sírò nǹkan báyìí ká àbọ̀ẹ́dẹ̀ nínú mọ́ṣọ́láṣí torí pé ara kí ni ara ń tán pè ní ìhàyà à ń ṣe advertisement fún wọn ni so ká fún mọ́ṣọ́láṣí ní ẹ̀tọ́ rẹ̀ so èké ẹ̀jẹ́ tẹ́lọ̀ ní sí kó gbáṣọ wá sí mọ́ṣáláṣí láti máa rán ẹlòmínú àwọn tánmà ń wọn aṣọ òfì láyé jọ inú mọ́ṣáláṣí ní ó gbé aṣọ òfì wá yóò máa hùn kò sọ mọ́ṣáláṣí di kíní ó sọ di àyè tí èyàn tí máa ṣe tó tí máa ń ṣe àwọn craft tó rọrùn kọ́dà bí tí àwọn àfáà kan sọ̀rọ̀ tí ó lè dé ẹni tó ṣe pé ń báyàn dá tíra kọ tó ṣe pé tó fi ń jẹun ní kó mọ báyàn dá tíra kọ àwọn tó máa ń pè ní kí alwàrọ̀kú o máa báyàn dá tíra kọ láyé jọ torí pé kí ni iṣẹ́ tó mẹ́kì owó ń bẹ̀ kó mọ́ gbé wá sí mọ́ṣáláṣí kọ́ra ibi táwọn àfá àtàn lè lórí ẹ̀dẹ́ kákọ́ mọ́ ń kéwú nínú mọ́ṣáláṣí àbí kákọ́ èèyàn ní ẹ̀sìn nínú mọ́ṣáláṣí ẹ̀kọ́ ẹ̀sìn ìpìlẹ̀ onípe tí mọ́ṣáláṣí wà fún ni ṣùgbọ́n tó bá ti di pé èèyàn ń gbowó lọ́wọ́ àwọn tí èèyàn ń kó mọ́ gbówó lọ́wọ́ wọn nínú mọ́ṣálásí tẹ́lọ jẹ́ pé ká ní àsọ mọ́ṣálásí àsọ di skúù tí à ń gbówó lọ́wọ́ àwọn èèyàn tí máa ní àsọ di skúù skúù àti skúù táwọn èèyàn máa ń ṣe tí wọ́n kọ physics biology kankan bẹ́ so ó ti di pé inú mọ́ṣálásí náà ń lò tán fi ń ṣe skúù eléyìí ó burú jáì kò ṣe pé a mọ̀ ṣe tá mọ̀ fi gbowó ń bẹ̀rẹ̀ so ó pàtàkì kí a gbọ́ àárín iye so afáǹsọ fún wa wọ́n ni wàyúkra ìlà amalu fil masajid akóyìra ká máa ṣiṣẹ́ nínú mọ́ṣálásí min qiyatatin wa nahwiha kálà ránṣọ́ nínú mọ́ṣálásí àti tó jọ bẹ́ẹ̀ wala yaktul yadayhi fi kíyàn má máa fọwọ́ nínú mọ́ṣálásí dàtí bí èèyàn jẹun tán tó ṣe yí pé yóò wá fọwọ́ sínú ilẹ̀ mọ́ṣáláṣí alèrò pé bóò lè lè láyé jọun wọ́n sábà lẹ táìsì àbí kankan mọ́ mọ́ṣáláṣí àbí kan tẹ́rọ́dì sí wọ́n ṣerú nǹkan bẹ́ẹ̀ so kíyàn wá ló ń jẹun mọ́ṣáláṣí ní kó wá mọ́ fọwọ́ sínú mọ́ṣáláṣí so wọ́n ní kíyàn avoid it wọ́n ṣe pé tẹ́kìtì wà fún eléyìí clearly ṣùgbọ́n lára ìbọ̀wọ̀ mọ́ṣálásí náà wà láyá kùl fi ilá nífìlà ṣẹ́yì kọfíf kí ẹ̀rẹ́ mọ́sọ mọ́ṣálásí di ilé oúnjẹ tí ó bá jẹ oúnjẹ kó ṣe pé nǹkan tí ó fúyẹ́ kàtẹ̀wíkì wà náàwé bí kámú bí ògì wà náàwé àti nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ bákanáà wà láyá kó sù fi ìṣàríbù tí yẹn mọ́ sọ mọ́ṣálásí di ibi tí èyàn ti ṣe kíní tí yóò ti máa fárun kọ́dà ibi tí ó ti máa gé túbọ̀ mú ẹ kó mọ́ sọ mọ́ṣálásí di ibẹ̀ ká má ti sọ yí pé inú mọ́ṣálásí ni ó ti máa fárun ara àwọn obìnrin ní wọ́n ti sọ mọ́ṣáláṣí di ilé ìdírò ìgbà tó ti di pé àyà àwọn obìnrin wà inú ibẹ̀ ni ó ti máa dírò wọ́n sọ di ibi tó ti dírò mọ́ṣáláṣí ò ti fúrú nǹkan bẹ́ wàlá yíkọ́lì fi alfàra bákanáà kó mọ́ sọ di ibi tá ti ń gé kanáà eléyìn wọ́n sọ torí pé wọ́n fẹ́ kí adé kí mọ́ṣáláṣí kó ṣe kí ní kó níjì kó níjì torí pé ta bá ń fọwọ́ sínú mọ́ṣáláṣí àbá ń fá irun nínú mọ́ṣáláṣí à ń gé ìkaná nínú mọ́ṣáláṣí àmà lítà rẹ̀ bẹ́ẹ̀ ni ànábọ̀wà Muhammad sallallahu alaihi bí ìyàwó Aisha radiyallahu anha ti sọ ó ní amara rasulullah sallallahu alaihi wasallam bi bina'il masajidi fi dur anabi ní agboolé ẹ máa kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ wọ́n tó tọ́ yába wà tí náà zọf bákan náà ẹ máa clean yẹ ẹ máa take ẹ máa tidy up kódà ẹ fi perfume sí turare ẹ máa fi sí kí mọ́ṣáláṣí kó mọ́ ọrùn dáadáa bẹ́ẹ̀ ni kó mọ́ sí ìdọ̀tí nínú mọ́ṣáláṣí sọ ẹni tó ṣe pọ́ ń gé ìkánná nínú mọ́ṣáláṣí àbí ó ń gẹrun nínú nínú mọ́ṣáláṣí definitely yóò máa lítà abẹ̀yẹ yóò máa jẹ́ kó wà ń táìdì nìí lásìkò anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní obìnrin kan tí máa mójú tó mọ́ṣálásí ó máa clean ní mọ́ṣálásí aṣà àwọn àdọ̀tí ilẹ̀ wà tóbìnrin yíwá kú àwọn sahaba rudwanullah alayhi wọ́n ṣètò janaza rẹ̀ pọ̀lọ̀sí òun ṣèyàn tó lórúkọ anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n bèèrè nǹkan obìnrin pé alágbájá tí ma gbálẹ̀ mọ́ṣálásí tó mọ́ mójú tó mọ́ṣálásí àwọn olóò ti kú adẹ̀ ti sín nábi ní ẹ̀bá sọ fún mi sallallahu alaihi wasallam anábi ní dulluni ala qabriha ẹmú mi lọ síbi tẹ́ sí sí wá mú lọ síbi tẹ́ sí sí anábi wá kírun sọ pàtàkì ìmọ̀ mójútó ìmá mójútó mọ́ṣáláṣí tó jẹ́ pé lára ṣe olóore tọ́kùnrin lè ṣe òun ni kó máa mójútó mọ́ṣáláṣí lára ṣe olóore tóbìnrin lè ṣe òun ni kó máa mójútó mọ́ṣáláṣí ṣùgbọ́n kí yẹn jẹ́ lára àwọn tí ó máa dọ̀tí mọ́ṣáláṣí lára ṣe aburú tí ó fi tóbi jù ní anábìsọ́lá fẹ́ sọ̀rọ̀ kan ó ní albusok filmarji kọtíà kíyàn máa fọkún àbí túkẹlẹ̀ mẹ́sínú mọ́ṣálásí ó lẹ́ṣẹ̀ ni ó ìyẹn mọ́ṣálásí tàà ń sọ mọ́ṣálásí tẹ́ pé yẹ̀pẹ̀ ló wà ń bẹ ni ó kíyàn wá ní mọ́ṣálásí lòun fẹ́ túkẹlẹ̀ mẹ́sí sí in tó lè fi pàárẹ́ onídáfúnha kó rí kó ń bẹ́rí kẹlẹ̀mbẹ̀ tó ń tu yẹn lórí pẹ́ lómi lè tẹ̀ mọ́lẹ̀ lómi lè gorí lé lómi lè fọ́ lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lómi ló kákún ẹ̀rẹ́ lómi yóò fọkún báyìí yóò fi nu arò gidi mọ́ṣáláṣí ẹlòmí ó kàn yóò kàn gbọ́wọ́lé ògiri ìkun oníkun ló gbọ́wọ́lé látara ń tẹ́lómi ó kì ń ka kàǹkẹ́kún bẹ́ẹ̀ ni ẹ̀sìn wa ẹ̀sìn nítínẹ́tì ló jẹ́ pé lára nǹkan tẹ́sìn sọ fún wa má fi ọwọ́ ọ̀tún rẹ fọkún ẹlòmí ó fọwọ́ ọ̀tún fọkún bẹ́ẹ̀lòmí wá fẹ́ sí nísìn ọwọ́ ọ̀tún yóò gbé lémú rẹ̀ báyìí yóò sí sí bódẹ̀ ni bọ́dà kan bá dé sáwọn àlékùn sáwọn àlékùn ọjọ́ bá wọn lọ́wọ́ náà gbogbo sísí tó sísí ọwọ́ tọ́wárẹ́ ènìyàn kan tí ó fẹ́ bá lọ́wọ́ yóò ló ń kíláàsì ààrẹ wọ́n ìwọ́ gẹ́gẹ́ fún rẹ tó fẹ́ báyàn lọ́wọ́ ó fẹ́ lo òfin ẹ̀sìn bí báyàn lọ́wọ́ ó rẹ̀ lo òfin ẹ̀sìn má fọwọ́ tún ẹ̀ ṣe nǹkan àdọ̀tí ẹ̀sìn náà ló sọ méjèèjì sẹ́ni tó rí ẹ tó fọwọ́ tún fọkùn tí ò bá bẹ̀ẹ́ lọ́wọ́ ó ti ń sin ẹ̀sìn lólò so ló jẹ́ pé ó gba àwọn nǹkan wọ̀nyí ìta gbọ́dọ̀ bójú tó ní mọ́ṣálásí kátríkì ẹ̀ dáadáa afáwa ni wọ́n nǹkọ́ sọ àwòkọ́ lẹ̀mọ̀ akádàbú min sauri tó bá lọ gé ni aṣọ òun òun ni só wàlá yẹ́kùn sí ìkọbla wàlá burgusa wọ́n ní kó mọ́ pàdún bẹ́ kó mọ́ pa ìdùn nínú mọ́ṣálásí kó mọ́ pa ìdùn nínú kíni nínú mọ́ṣálásí wà úrkì sọ fí mabitul ghuraba ìfì masajil àwọn tí wọ́n rìnrìn àjò tó ṣe wípé ìrìn àjò wá bá wọn wọ́n wá bí tí wọ́n sùn sí láyé john tí ò sí òtẹ́ẹ̀lì kí hàn kún sọ wípé òun fẹ́ lọ́jì sí so wọ́n ní wọ́n lè sùn sínú mọ́ṣálásí láyé ànábíwa muhammad sallallahu alayhi wasallam àwọn èèyàn máa sùn kódà wọn a máa accommodate ara wọn nísìnyàn kan rìnrìn àjò ní a lè fún l'accommodation kó sùn láyé jọ nígbàtí àwọn èèyàn ń lo òfin ẹ̀sìn nípa pé má ṣe jàmbá fọ́mọ ẹ̀yà rẹ̀ wọ́n fún wọn láyé tí wọ́n sùn lé wọn kódà wọ́n tún dáná fún wọn gan ibi tẹ́sì sọ ọ́ dé ẹ̀dínlẹ́ká mọ̀ wípé ká fún lóúnjẹ òjọ́ kan bí ẹni pé nǹkan tí ó fẹ́ jọ́nà yẹn lé wa lórí ta abálágbára rẹ̀ láti lè fi akọmọdéètì àlejò ṣùgbọ́n àlejò tánẹ́bí ń sọ ń gbà yẹn àlejò yẹn kọ́ ló ń bẹ máa ń so pàtàkì jùlọ láyé tí ò sí hòtẹ́ẹ̀lì nísìnyí hòtẹ́ẹ̀lì wà guest house wà so tó ṣe wípé èyàn lè lọ sùn sí couple with the fact pé ká ní pé kò sí guest house ṣùgbọ́n kó ṣe pé lè wà ní àáfi àyè lẹ̀ fún èèyàn tó jẹ́ àjòjì táàfù pé kó sùn ìyẹn àjòjì tí ó ń ṣe ni tó fẹ́ ṣe wá ń sùta ni ẹlòmíìsìn ẹlẹ́ ṣe tọ̀tọ̀rí tọ́lọ́run lẹ́fún fún láì pé kó sùn ìwàtẹ́ẹ̀bà jí báyìí ó ti kó gbogbo nǹkan lé lọ ìyàfí máa blé máa rẹ̀ pé ah, ṣe yàn tó máa tẹ̀lá ṣe ọlọ́run bá dára ṣe yàn máa tẹ̀lá ṣe ànẹ́sọ ọlọ́run dára ẹ́ wọ́n ló ṣe mistake àwọn tó ń sọ nígbà yẹn irú wọn kọ́ ló ń bẹ mọ́ ṣe àwọn èèyàn tó ṣe pé aláburú ni wọ́n àwọn náà pọ̀ ń sìn nasarullala afiyata wasalam so mọ́ṣálásí láyà náà sọ lọ́wọ́ tó bá wà ládùúgbò àwọn èèyàn sùn síbẹ̀ lásìkò anẹ́sọ́ láàásọ́lám àwọn kan náà pè ní àwọn àlùsúfà àwọn mùsùlùmí tó yẹ pé tálíkà ní wọn inú mọ́ṣálásí náà ń sùn tí wọn náà lówó lọ́wọ́ inú mọ́ṣálásí wá sùn mọ́ṣálásí anẹ́sọ́ láàásọ́lám àwọn àlùsúfà ṣùgbọ́n ní sí ṣàlè mọ́ sí mọ́ṣálásí ilẹ̀ fáwọn èèyàn sùn bẹ́ ansa ni torí pé tẹ́bálẹ̀ sílẹ̀ àwọn yóò lò lòkúlò ìkànnìyàn ẹ̀kẹ́jì ní pé wọ́n tún lè máa jí nǹkan bẹ̀rẹ̀ ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn a rí pé lọ́dọ̀ wa ní sùúrù lérè kùránì bí tí ó bá tó bí 30 something tí àwọn èèyàn kan donate síbẹ̀ èèyàn kan wá yọ ó dẹ̀ mú ó ti fẹ́ kú gbogbo kùrán tó wọ́n mẹ́lọ tó wọ́n pẹ́ kí ni wọ́n ń sílẹ̀ lára àwọn àsìkò tákàn fi kírun lásìkò tó ń bẹ láàrin ìrun méjì muzuri àti asri ma asri sí magribu magribu sí ìṣá àsìkò tán fi sí lẹ́yìn ẹ́ a lè rí pé kí ni kùrán yẹn ó ti disappear tán so ó wà fọ́ọ̀lì láti gbé ṣe láàrin zuri sí asiri wọ́n ti mọ́ṣáláṣí ní wókà tẹ́lí síta èyí wọ́n abẹ́ ìlọ́wà rẹ̀ kò ṣe ẹ̀kọ́ mọ́ ti mọ́ṣáláṣí kò yẹ kí wọ́n ti mọ́ṣáláṣí fún àwọn èèyàn tán bá kí ń ṣe criminals ṣùgbọ́n tàbá ti láwọn criminals wọ́n á ti mọ́ṣáláṣí àwọn tó ṣe kókè in tó jẹ́ àǹfààní mọ́ṣáláṣí wọ́n á jì mo rántí some years back náà ní mọ́ṣọ́láṣí ní amùkùnkùn mọ́ṣọ́láṣí markaz ẹni tó kọ́ mọ́ṣọ́láṣí yẹn ó nídi fi ó kalẹ̀ tó fi ra Quran tó ń lọ bí abí títí something sílẹ̀ ó dẹ̀ léyẹ̀ kan tó mọ́ wá ń jí Quran yẹn yóò jí yóò lọ tàlékù ìjọ kan wá ọkàn mú red handed so bóòlù ṣe máa pẹ́rẹ̀ mùsùlùmí wà wọnú mọ́ṣọ́láṣí wà máa jí nǹkan nú mọ́ṣọ́láṣí ó dẹ̀ máa lọ tàá ṣèyàn á ríbi tí ìbẹ̀rù ọlọ́mọ ọba tó ṣe pé ó jìnà sí àwọn ẹlòmí nǹkan mọ́ṣáláṣí kò ń ṣe nǹkan tá sọ wípé a ń lò fún àǹfààní ara wa a gbọ́dọ̀ mú kúrò ní bó kan fi sí ọ̀rọ̀ kùránì ta sọ yìí nísìn ó rọ́njì kí mú kọ́pì kùránì kan lọ́nu ilé ni kùránì mọ́ṣálásí kí mú kọ́pì ẹyọ kan kí mú lọ lé mi ó rọ́ng torí pé kùránì yẹn wákfù ni endowment ni kí wá ní kí mẹ́yọ kan kí mú lọ lé mi tí mo fẹ́ mọ́ lọ kà ń lé àádọ́ ìfù ẹ̀ṣẹ̀ ni ẹlòmísùn lè lọ sí yá kàábà yóò kàrà àwọn kùránì tàṣe bá kí kó bí méje bí mẹ́wàá bí mẹ́lò kan kí n kọ yóò bá kó wá sí Nàìjíríà yóò lò wọn apin fáwọn èèyàn kábùlà wákù ní ibi tán fi kí ní ẹsí tí ò bá kí ń ṣe pé wọn nídìí ẹ̀ ń bẹ̀ mọ́ látó lè transfer ẹ̀ sí mọ́ṣáláṣí mi látó lè transfer ẹ̀ sí mọ́ṣáláṣí mi kápò láti mọ́ṣálásí kan tí mọ́ṣálásí mi sọmọ́dẹ̀ṣì ní ìdí ẹnu mọ́ṣálásí ẹni ó rọrùn ẹni tó wá ṣe ó ṣe lọ́wọ́ torí pé tán bá pè ní wákfù náà ni tẹ́rẹ̀ náà mọ́ sọ fún wa kí ẹ gbé láptọ̀pù máa ṣáàjì inú mọ́ṣálásí ààrà yẹni họ́pà ó rọrùn ṣàlẹ̀ ṣáàjì fóònù mọ́ṣálásí ìyẹn làwọn àfá ma ṣì dẹ̀ tókè energy tí a jẹ́ kéré ṣùgbọ́n tí ń gbáṣọ́ mi wá kí máa lọ nú mọ́ṣálásí ni energy tó máa jẹ́ pọ̀ ní máa tú ní mọ́ṣálásí alàmí ó léyìn ẹ̀kan jọ kan mo wá lẹ́ni tó lọ tọmọ jẹ́ ní mọ́ṣálásí ẹni ìyẹn ni stranger ni ó rẹ̀ wà níbi ọwọ́ àárọ̀ ó wọnú mọ́ṣálásí ó dẹ̀ bọ́ síbi tàbí tàjẹ́ ó dẹ̀ tàjẹ́ ní ó dẹ̀ gbáṣọ síta ó dẹ̀ sí lọ mún ewé ilé ìtẹ́ ń ṣe ẹ̀tùmọ́ bínú pé òun fi sáré lo aṣọ ẹni à jẹ́ ní mọ́ṣálásí wa tán láti máa fi lo aṣọ o agbóyẹ́ṣọ́ wá jìnà sí àyàn báyìí ó bá dúgbò yìí bọ̀ tó ní àyè èyí tí agbọ́dọ̀ gbọ́yé ká máa tí ì sọ owó mọ́ṣálásí àwọn èèyàn contribute owó wípé kí ní o fún mọ́ṣálásí ni ó rọ́ǹgì fáwọn kàtàpẹ́ra wọn kọmití mọ́ṣálásí kí wọ́n máa ná owó yẹn ẹlòmíà ní kí ní ṣaman ẹjọ́ mo fẹ́ yá bí ẹ̀mù owó yẹ ní ma mọ́ dá padà ní next month kò ń ṣòwò chairmanu bẹ́ẹ̀ ni kò ń ṣòwò treasurer táàyà táàdà padà ẹlòmí treasurer ya mi ní owó mọ́ṣálásí àárín àwọn méjì lójọ wa ó lè yá 100,000 owó mọ́ṣálásí ó lè yá 50,000 owó mọ́ṣálásí ibi tó fẹ̀mí sí kún ó ti rí dá padà kò rí dá padà at the end of the day yóò di pé kí ni lára àwọn tó jowó mọ́ṣálásí mọ́lẹ̀ lòun náà wá láàrin ara wọn mọ́ṣálásí bí tí wọ́n ti fẹ́ kọ́ ọlọ́run ló mọ iye ọdún tán fi ń rèézi àti kọ́ ni bá ṣe ń kọ́ làwọn kọmití ń jowó yẹn mọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí in tó ní ewu ni in tó léwu òun ni a gbọ́dọ̀ fún mọ́ṣálásí ká fún ní ọwọ́ rẹ̀ in tó bá jẹ́ nǹkan mọ́ṣálásí wá fún làwọn nǹkan wọ̀nyẹn a mọ́ lò fún àǹfààní ìrúwàlẹ̀ jẹ́ pé àǹfààní àwọn jàmáà náà ni ní síkẹ́yàn kan wo pé òun ṣomi sí mọ́ṣọ́lájí ni bí a káwọn èèyàn máa mú bí àwọn water dispenser bí nkankan ṣomi ní láti wá sọ pé mo fẹ́ gbọ́n lọlé tí àwọn omi ẹmọ́ ń tutù dáadáa ni so kí wá gbọ́n sínú kí rọ́pọ̀ kúnnú kí ní àtàwọn ọmọ mi àwọn nǹkan yìí àwọn nǹkan tó pàtàkì tó ṣe pé ó yẹ kí a mọ̀ ṣàkíyèsí ẹni nípa ìtìtì mọ́ṣálásí dáadáa so inṣáàlá adùn bí báyìí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala èyí tí abárawa sọ iná kọlọmà kó jẹ́ kí olùfẹ́ ìgbọ̀kanwà subhanaka la umar hamdik ashadanna ila illa an astagfirka wa rahmatullahi wa barakatuh

náà ṣe kéfèrè lè wọnú mọ́ṣálásí tí àdídì bá wà fún láti wọ mọ́ṣálásí kò sí nǹkan tí ó burú mẹ́ lẹ́yìn mọ́ṣálásí kàábà òun ni kìfèrí ó lè wọ̀ ṣùgbọ́n lẹ́yìn yẹn kìfèrí lè wọ àwọn mọ́ṣálásí tó kù ṣùgbọ́n kí ló fẹ́ wá ṣe fẹ́ kó bí wá kọ́ pẹ̀ ẹ̀sìn ni ó bẹ́ wá mùsùlùmí ṣe ń kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó burú mẹ́ na mo ní sàábé kan tí wọ́n pè ní Tumama bin Ufal lára àwọn tó ṣe ike ó gba ìsìláàmù ní ṣùgbọ́n kó tó gba ìsìláàmù wọ́n mú àwọn kèfèrí àwọn mùsùlùmí wọ́n mú ní ọwá tó mọ́nu mọ́ṣáláṣí dàbí kèfèrí ní tó jẹ́ ọ̀tá ẹ̀sìn sanwó-amú wọ́n so mọ́nu mọ́ṣáláṣí so fún bí ọjọ́ mẹ́ta ló fi wànú mọ́ṣáláṣí náà fi so mọ́ bẹ́ tó túnmọ̀ sí pé kí ni kìfìrí lè wànú mọ́ṣáláṣí so ìgbà tó wá wo kí fúnra rẹ̀ ló gba islam fúnra rẹ̀ ló islam so ìyẹn jẹ́ evidence pé ah, àwọn kìfìrí lè wọnú mọ́ṣáláṣí bákanáà àwọn akátánwá láti Najran tó jẹ́ àwọn bí Christian sọ̀tán wá bá nàbíwá Muhammad sallallahu alaihi wasallam inú mọ́ṣálásí náà ni wọ́n wà tán bá discuss òun ní àlékún kan wípé gbàtà sí kò jọ́sìn wọ́n tó wọ́n dé kí wọ́n ṣe jọ́sìn bẹ́ ní ò lálàáfíà ṣùgbọ́n jòkónú mọ́ṣálásí pẹ̀lá nàbí sallallahu alaihi wasallam so kèfèrí lè wọnú mọ́ṣáláṣí tí ní ìjù bá wà fún bí ó fẹ́ tún kankan ṣe bá wá tún kankan ṣe tó ipò ń ló mọ̀ ń pa rẹ̀ ló wá pìfẹ́rí wùká lo mùsùlùmí fún nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé kèfèrí náà lẹ́yìn tó máa ṣe tí ó dẹ̀ṣẹ̀ tí ó ṣe jàǹbá fún mọ́ṣáláṣí ni so ó lè wọnú mọ́ṣáláṣí ni so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu a'lam Thank Nam a láyé ànábì sallallahu alaihi wasallam kò sí tó ń jẹ́ tọ́ẹ̀lẹ̀tì ní mọ́ṣálásí. Àti mọ́ṣálásí ò ní tọ́ẹ̀lẹ̀tì kò dẹ̀ nílé ìtọ̀. So lára àwọn nǹkan tí àwa Mùsùlùmí fàtúnwò wípé kátúndé kí nǹkan fi rọrùn fún wa náà so kò sí nǹkan tí ó burú ń bẹ so tó wá ṣe pé nǹkan yẹn wọ́n kọ wípé mọ́ṣáláṣí nìkan ni wọ́n ṣe é fún so kò ń ṣe nǹkan tó wà fún ẹni tí ó ń ṣe mùsùlùmí so ìpìlẹ̀ ni pé ẹni tí ó ń ṣe mùsùlùmí ò lè máa lò ṣùgbọ́n bẹ́ẹ̀ pókè wọ́n kọ fún ẹni tí ó jẹ́ mùsùlùmí àtẹni tí ó ń ṣe mùsùlùmí so ó dìpẹ́ lórí àníyàn ẹni tó kọ lápójúwé sí wọ́n ṣomi sí mọ́ṣálásí ẹni tó ṣomi sí mọ́ṣálásí láti sí ẹgbẹ́ mọ́ṣálásí tó wáyé tó mọ́ṣálásí lẹ́ni ẹ ṣomi yẹn fún káwọn yẹn lè mọ́ fi kíhùn ó lè jẹ́ pé owó mọ́ṣálásí òun wọ́n fi ń pọ́ǹpù omi yẹn àlẹ́tọ́ àti máa pọn omi yẹn fún náà àtàjẹ́ mùsùlùmí káwọ́ láti lè wọ́n máa pọn omi yẹn omi yóò sí fún yẹn ṣùgbọ́n bí wá ṣe pé omi yẹn wọ́n ṣe ẹni tó ń ṣe náà ló ń pọ́mpù ẹ̀ kò ń ṣe àpò mọ́ṣálásí ni wọ́n ti yí owó tán fi ń pọ́mpù ẹ̀ so ó wá kù pé ṣẹ́ni yẹn fílẹ̀ fún mọ́ṣálásí nìkan tó yẹ pé mọ́ṣálásí nìkan ló fílẹ̀ fún ará àtò lẹ́tọ́ àti mọ́ wá láti wá pọ́n torí pé wá kù fún mọ́ṣálásí ni ṣùgbọ́n tẹ́tẹ́ yẹn bá tú ẹ̀ ó kún padà àtàná ilé wa sí ìtòṣepọ̀ náà ló ń pọ́mpù ẹ̀ owó iná tó lò ló ń gbé kalẹ̀ ní ó dẹ̀ wò pé kí ni òun fílẹ̀ tán ará àtàná wá pán so kò sí nǹkan tó burú ń bẹ́ so ó dìpẹ́ǹ lórí ẹni tó ṣe kílà níyàn ṣe ó fi ṣe sáwọn kan ẹni tó pàtàkì púpọ̀ ní irú nísìn èyàn fẹ́ kọ́ ó ralẹ̀ tó ló ń fẹ́ kọ́ mọ́ṣáláṣí dẹ̀ mọ́ṣáláṣí tó ń fẹ́ kọ́ òun fẹ́ kọ́ lè mọ́ mú sí mọ́ṣáláṣí tó ń fẹ́ kọ́ òun fẹ́ fi àwọn ṣọ́ọ̀pù síbẹ̀ in tó nílá nìyẹn nìyẹn so bẹ́ẹ̀ náà ni ó ṣe rí bẹ́ẹ̀ àwọn ṣọ́ọ̀pù yẹn bó yóò fẹ́ lò fún rẹ ní owó àbí nkankan ṣùgbọ́n tó bá ni mọ́ṣáláṣí náà ló máa wà fún ilẹ̀ yìí ground floor ẹ̀ mọ́ṣálásí ni second floor ẹ̀ àbí first floor ẹ̀ ilé gbígbé ni second floor ẹ̀ nǹkan báyìí ni ó ti sọ àníyàn látilẹ̀ so ó lè lò bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ní èmo donate ẹ̀ fún mọ́ṣálásí kò lè di ọ̀la kẹni ẹwà ní òkè mú wó pé mo ti ẹ̀ lè sọ mo lè gbé nǹkan lórí mọ́ṣálásí ẹ̀yìn kí n máa fi ṣe kíní kí n fi ṣe business rárá torí pé ilẹ̀ yẹn gangan fún rẹ̀ mọ́ṣálásí ni ó ní ṣùgbọ́n tó ẹgbẹ́ wá fẹ́ sọ yí pé nǹkan yíò flọ́ yìí mo fún mọ́ṣálásí flọ́ yìí nǹkan báyìí ni yóò ti jẹ́ pé láti pìlẹ̀ so in tó bá wà pápá tó endow òun náà ló endow ni kó á kó wá ní ẹ o fẹ́ ló kéré fún kankan ra àwọn àfá àṣọ ìpé kí alhawa tabi'un lil qarar kó mọ́ lọ sókè báhùn ilẹ̀ náà ló ní that is ilẹ̀ tó ń bẹ ní structure tó wà lórí ilẹ̀ òní tó ní tó tẹ̀lé òní tó ní tí ti ti àkọọ́lẹ̀ ti jẹ́ fún mọ́ṣọ́láṣí yẹn tẹ́ni yóò rẹ̀ ti stipulate láti pìlẹ̀ ẹ́ wípé ìsàlẹ̀ nìkan lòun fún mọ́ṣálásí o kò lè dọ̀la kó sọ wípé òun fẹ́ lo òkè yẹ fún nǹkan ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó lálàyé nínú ẹ̀sìn so ní ṣókí tó bá kọ́ tọ́ẹ̀lẹ́tì tó ẹ̀kọ́ tọ́ẹ̀lẹ́tì ta kọ́ tó ẹ̀kọ́ fún mọ́ṣálásí fún àǹfàní àwọn jẹun mọ́ṣálásí àǹfàní àwọn jẹun mọ́ṣálásí náà ni yóò wà fún ṣòkò jẹ́wọ́ ṣe jẹ́ wallahu a'lam Thank eh. you. Now depend lórí àtìn uh, as tí ó kọ́ mọ́ṣálásí gẹ́bí tí mo sọ, ṣẹ́rùn bá nǹkan yìí náà ló ní ètò, dẹ́ntà ló ń fínánsì àwọn nǹkan ẹni tó wá ṣe pé mọ́ṣáláṣí la fi ń fìnáǹsì ẹ̀ ní la fi ń tẹ́kì ẹ̀ so kò ń ṣe nǹkan tó yẹ kán aláwọn ní ti yẹn kò ń sọgbó ìfẹ́ lọ tọ́ chọ́ọ̀ṣì wọn ní ti kán aláẹ̀ pé kó wọnú chọ́ọ̀ṣì wọn kó wá tọ́ ni bẹ́ẹ̀ ni àwọn ara wọn níbi sunday ti sọ pé kí ni kí àwọn yọ̀nda fúnra wọn láti wọ́n ní ibi tán ti lè tọ̀ láwọn ṣọ́ọ̀ṣì tí wọ́n ṣe gbọ́ wọn ní yọ̀nda fúnra wọn so mọ́ṣálásí náà débi pé wọ́n ti bọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìjẹ́ alẹ́ni tó ń já lẹ́kùn ilé ìjẹ́ yóò já kí ìjẹ́ nítorí pé ó fẹ́ yàgbẹ́ ibi tẹ́lò ní ó bọ̀ mọ́ṣálásí dé ó dẹ̀ ní 200 naira ṣùgbọ́n òròjú àti ehm, kíná ń pè ìfẹ́ owó kò jẹ́ kó lè yọ 200 naira láti lè fi san owó fún public toilet ó lè wà já kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí kọ́kọ́rọ́ toilet mọ́ṣáláṣí ni kò máìn kó bá nǹkan mọ́ṣáláṣí jẹ́ láti lè fi satisfy rẹ̀ bọ̀ àti yọ 200 naira lápò kó fún àwọn tí wọ́n ń ṣe kí ni toilet ó ní lára mo rí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lónìí wọ́n máa ń ti tọ́ẹ̀lẹ̀tì wọn wọ́n máa ń ti tọ́ẹ̀lẹ̀tì wọn ẹni tí ó bá lọ tọ́ẹ̀lẹ̀tì yóò ṣe lọ bèèrè fún kọ́kọ́rọ́ kọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ìtọ̀ gan-an wọ́n máa ń ti ń sin torí pé àwọn èèyàn abuse àwọn kan wọ̀nyẹn so ìpìlẹ̀ ní a máa aláwọn fún nǹkan bẹ́ẹ̀ ọláwàá

ṣe ó túnmọ́ ṣọ́láṣí ṣe ní àbó ó ń bàjẹ́ fẹ́ẹ̀lá fáàrí sọ wípé kó gé fáṣọ rẹ̀ so kábáwò tó ké wọ́n á fẹ́ fojú burúkú wò wá àní ṣe kankan ẹlòmí ànígbà alágbáyá ó ti lè jù òun náà mọ̀ pé tó ń fi ń lọ yí ẹni ìlọkulọ̀ lòun fi ń lọ yìí wọ́n ṣe mọ́ṣáláṣí ipé kí a máa jẹ́ kanáà àbí kí a máa jẹ́ wọn bẹ́ẹ̀ òun lásọ obìnrin mi yóò fi lè rẹ̀ lẹ̀ inú mọ́ṣálásí ni ó ti ní appointment pé káwọn wá di ó dẹ̀ nílé ṣógbà àwọn nǹkan wọ̀nyẹn ni nǹkan tó ṣe yí pé ẹ̀sìn sọ̀rọ̀ ń àwọn nùtíra ni torí wípé intestine tó ti sọ̀rọ̀ ń wàláhì tàbáwò táwọn èèyàn ó sọ ó tẹ́ ń ti àní ah, ah, sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ẹni tó bá ló ń ṣe wáàtí tí ó dẹ̀ fẹ́ ṣẹ́yìn ó tẹ́ ń sin kó kó gba wáàtí ńlẹ̀ torí pé gbogbo nǹkan ẹ̀kọ̀ kan tó fẹ́ mọ́ sọ ó lẹ́ni tó tàbá ó lẹ́ni tí ó ṣe ṣe pé tó wọ́n tó ń sọ gẹ̀gẹ̀ ló tàbá nì wọ́n tó pé torí pé ó ní bí wá sí tí mo fẹ́ ṣe lálẹ́ yìí o èmi ló tàbá torí náà mi ní sọ ó ṣe kí ni o ní sincerity sọ ṣóṣeéṣì wọ́n náà dẹ̀ ti mọ̀ púpọ̀ ló máa wí ní so lọ tún rẹ̀ ṣe simple lọ tún rẹ̀ ṣe ṣùgbọ́n káwọ̀ kó kètò tó wà sí bẹ́yìn kan wí ní ó bó lówó wí ó bọ́ bá wí ó bá jọ ìwà ó bọ́ rẹ̀ wa wí bá ẹ̀gbọ́n wa wí àbúrò wa ìyá wa kò sí wà sí tàà fẹ́ ṣe tí ò ní bẹ́yìn kan wí ní wọ́n lè mọ́ máa ṣe zina ẹlòmí ṣe zina ó lè jẹ́ pé ìwọ tẹ́tẹ́ ló ń ta ẹlòmí ò ṣe kí owó ta tẹ́tẹ́ zina ló ń ṣe ń jẹ́ so ìwọ lè mọ́ máa ṣe kí mọ́ máa yáwó èlé ẹlòmí yáwó èlé so ẹlòmí ọtí ló mú pọ̀ kò ń ṣe zina àbí kò ń ta tẹ́tẹ́ so tọ́bálà tẹ́wọ́ ní pé tó bẹ́yẹn kọ̀ọ̀kan wí ní o àtẹ́ sọ kò yẹ ká ṣe wá àti mọ́ ṣùgbọ́n a sọ náà ni àti tó bá wọ́n tó ń sọ wí kódà yí tó bá òbí rẹ̀ wí gan ó sọ káwọn àti sọ ẹni tó jìnà sí wa so yí tó bá yẹ ká pàkíyèsí sí àá pàkíyèsí sí náà ni kọ́lọ̀wọ́n kó ṣàánú wa wallahu Yeah, I'll see you next náà mi béèrè ni pé ẹni tó kọ́ mọ́ṣálásí tv kan so bóyá mọ́ṣálásí yẹn kò gbàyè tó ó dẹ̀ ní ilẹ̀ míì tó ṣe wípé ó gbàyè ṣán lè múbù mọ́ṣálásí yẹn lọ síbi tó gbáyé bẹ́ẹ̀ ni wọ́n lè múbù ẹ̀ lọ síbi tí ó gbáyé so kó lo èyí tí ó gbà yẹn fún nǹkan mi ṣùgbọ́n condition ni wípé ká ní pé bí tí ó gbà yẹn ó jẹ́bi tó ṣe wípé ó lérò kò gbọ́dọ̀ gbé mọ́ṣálásí yẹn lọ síbi tí ó lérò yóò gbé lọ síbi tí ó lérò kàkí ibẹ̀ gbọ́rọ̀ jẹ́bi tó wà bẹ́tà ju ibi tí ó gbọ́rọ̀ jẹ́bi tí ó wà bẹ́tà ju ibi tí ó wà tẹ́lẹ̀ lọ so eléyìí òun ni a in tí òfin ẹ̀sìn sọ lórí ẹ̀ so lásìkò e. Umar radiyallahu anhu so ó ní mọ́ṣáláṣí kan tó ṣe pé wọ́n padà kọ̀nvátì ẹ̀ e díbi tí wọ́n ti ń ta bí dàbídùn kankan mọ́ra wọn ṣùgbọ́n Umar gbé lọ síbò míì tó bẹ́ta tó bẹ́ta so kò sí nǹkan tó burú so tí a bá wo wípé ó ti a bíbà yìí bóyá kó gbà so àfẹ́wò pé kí ni ká múùbù ẹ̀ lọ sí gómi tó wáyé tó bí ta múùbù ibi táwọn èèyàn ti nídìí ẹ̀ náà ni táwọn èrò lẹ́ ṣe kí ni tí wọ́n mọ̀ wá bí wọ́n ṣe ń wá ibi ta fẹ́ múùbù ẹ̀ kúrò ó sì nǹkan tó burú so a ní sọ pé bí ẹnìyẹn ó ṣe àójókò ti wáfù torí pé wáfù tí yẹn bá ti ní endowment nìkan òun ṣe property ẹni tí ó ní mọ́ ó ti ń sìn bó ṣe mọ́ṣáláṣí ni bó ṣe anything tí yàn bá lẹ́yàn wà kọfà èyàn ti ẹ̀ndáwẹ̀ ìpínyàn sọ́rọ̀ kan torí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ń ṣe property ẹni tó ní kò dẹ̀ ń ṣe property àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe tó Muhammad sallallahu alaihi wasallam bó ṣe sọ so kò ń ṣe tán ni pé replace ẹ̀ tán bá rí pé wọ́n so wọ́n lè replace ẹ̀ tí nǹkan má dẹ̀ nǹkan tó ṣe yí pé a kò fẹ́ wúlò mọ́ fún nǹkan tá gbé kalẹ̀ a lè divert ẹ̀ lọ bò ní tí wọ́n máa ti ní ìdí nǹkan ẹ̀ tí àwárí ẹni tó wá ìdíyànsì mọ́ṣálásí rápẹ̀jú ẹ̀sìn kò wá síbi tán a lè wá lò fún nǹkan ní nígbà tó lórí pé lásìkò Umar radiyallahu anhu aṣọ kàábà aṣọ tó fi wé kàábà tán change ẹ̀ o máa ń fún àwọn èèyàn náà ni tó rẹ pé kí ni ìpìlẹ̀ o pé kò ń ṣe àwọn èèyàn lónìí ṣùgbọ́n ti change aṣọ ìwọ́n wà useless kò yẹ sọ́jọ́ láti ní da aṣọ ju kàábà lọ ṣùgbọ́n ká ní kọ́mọ́ṣọ́lá sí ní ìdí ni wọ́n so bẹ́ẹ̀ náà ni àárí àwọn nǹkan ní lápéjúwe àmọ́ye bí ẹnjìnì ta ti lo ní mọ́ṣálásí ta wà yìí ni bàtà rẹ̀ rà tó bẹ́ta rẹ̀ ni agbé lọ sí kíní mọ́ṣálásí ni káwọn náà ṣe kíní kan lò ṣùgbọ́n kíyàn kan lóun fẹ́ jẹ mọ́lẹ̀ bí òun ni mọ́mú mọ́ṣálásí ti pé òun lọ tọ́ òun dọ́ra sápò àwọn kọmitì mọ́ṣálásí so káta káṣekíní kájúwó ẹ̀ papò àwọn tẹ́ ẹ pọ̀ èyàn kan sọ fún mi bí láti ẹ̀kọ́ ní mọ́ṣálásí níbi nkankan tán fẹ́ lọ ra wọ́n ti wá lọ ná nǹkan yẹn èyàn kan ló wá mú lọ síbi ọ̀dọ̀ ẹni tí wọ́n ti rà á so ìgbà tán débẹ̀ àwọn kọmítí mọ́ṣálásí náà lọ àbí mélòó kan náà lọ ìgbà tán wá débẹ̀ tí wọ́n ṣe ẹni tí ó mọ ẹni tí ó ń ta nǹkan yẹn ẹni tó ń ta padà wá fún ní 200,000 naira ló padà sẹ́ndì sí fóun gangan so ó wá ń béèrè pé sáwọn táwọn jẹ́ kọmití yẹn sáwọn lè pín 200 yà iná ni ó ń ṣe pátánà mọ́ ni owó mọ́ṣáláṣí ni ìfà pẹ́ ní tẹ́ra nǹkan lọ́wọ́ ẹ̀ ó ṣe kí ni ó fún yín lówó owó tó fún yín bákan méjì zíra kó ṣe wípé ó mọ̀ mọ̀ fi owó kún kíní yẹn nítorí kó lè bá fún yín lówó haramu níbi láti gbà ìkejì ni kó ṣe wípé kò fowó kún yẹ tó ń ta náà ló ta fún yín ṣùgbọ́n wo pé òkè òun fẹ́ appreciate tẹ́ ṣe nínú ẹ̀sìn appreciation ni a padà sí torí pé ẹ ṣe nǹkan yẹn on behalf of mọ́ṣọ́láṣí ni wọ́n wá fún yín lówó lórí rẹ̀ wọ́n reduce ẹ̀ fún yín ni wọ́n reduce the price fún yín so kò ń ṣe owó ní owó mọ́ṣáláṣí náà so kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa so kò jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam Thank you na tí ó bá kí ń ṣọ́rọ̀ mọ́ṣálásí èyàn kan ṣe nǹkan so mo wá rẹkọmẹ́ndì èyàn kan fún ẹni tó ń ṣe nǹkan ẹ ó wá lọ rà lọ́wọ́ ẹ̀ ó wá fún mi ní owó ipé mo rẹkọmẹ́ndì èyàn wá sí ọ̀dọ̀ àkọ́kọ́ ni pé gbọ́rọ̀ fi owó kún owó yẹn nítorí kó lè fún mi tó bá ti ṣe é jàmbá ni tí ó ṣe lè then èmi tí wọ́n fún lówó èyí tí ó dá oníkí jẹ́ kí ẹni tí mo mú lọ mọ̀ pé wọ́n fún mi lówó kí n jẹ́ kó mọ̀ torí pé kò rí mi nírí ẹni tó máa mẹ́kì profit lára wọn ẹlòmí ó sọ fún àjùsákùnlákà ṣégan ọwọ́ ṣégan fún kẹtẹ́ whereas eh, ó ti fún mi ní nǹkan eh, òun dẹ̀ ń rò bí nǹkan yẹn ni mo ṣe ní ọ̀fẹ́ ni so kí n jẹ́ kó mọ̀ pé kò ń ṣọ̀fẹ́ o connection yẹn èmi náà ní kíni èmi náà ní ìtí máa gbà gẹ́ bí agency ṣókíyèsí Thank you onáà mọ̀ sọ ó appreciate ẹ̀ bọ̀tọ̀pọ̀lọpọ̀ tán máa appreciate yẹn yẹn wọ́n máa ájì owó mọ́ owó ọjà yẹn so that owó appreciation a lè ṣe kí ní so ìtumọ̀ ẹni pé wọ́n gbówó lọ́wọ́ ẹni tó àmúwá yẹn wọ́n gbówó lọ́wọ́ rẹ̀ fún wa so tí ó bá ṣe iye tó yẹ kó ta normally náà ni ó ta nínú tí ẹ̀ ni ó ti wá fún wa inú tí inú tó kó wúrí ló ti fún wa kò ṣe pé ó gbó lọ́wọ́ ẹniyàn yóò fi kún yóò nítorí kó lè bá fún wa ní mo rò pé ó yé ẹ̀hẹ́ so mú á sọ wípé ẹni tí wọ́n bá fún ní nǹkan kóhun náà lè kù ẹ̀ mọ́ kó fẹ́kọ̀ kú sọ fún ẹni tí tó connect yẹn pé ẹni tí mo connect yí mọ́ ó fún mi ní nǹkan báyìí tó wá ṣe pówó rẹ̀ náà ló fún wa ní alhamdulillah ẹni tí wọ́n fún wa lówó rẹ̀ náà láti sọ fún pé wọ́n fún mi lówó tó ẹ̀ pówó tọ̀hún yẹn náà ló dẹ̀ fún wa ní alhamdulillah ṣọpọlọpọ nǹkan àkínkàwọ́ kún ṣùgbọ́n wọ́n nítumọ̀ nínú islam ni ètò wà fún gbogbo àwọn nǹkan last question yóò di àtàkà àtàkù èyí àtàkù ẹ̀sìn àwùjáwáká tòun dé àjèjì ìgbàlódé pé àǹkọ́ àdéhùn àṣùpá wà nínú ìlú àṣẹ àwọn ẹ̀yìn àtàkà yìí ìjọ àtàkà ìjọ. Náà ṣe a lè kó àwọn èèyàn jọ kálá fẹ́ sọ Al-Qur'an kalẹ̀. Eléyìí kò sí ẹ̀rí fún anábì sallallahu alaihi wasallam kò kọ́ àwọn sàábé jọ kan náà sọ odidi alkùránì kalẹ̀ bẹ́ẹ̀ ni abubakar káwọn èèyàn jọ umaru káwọn èèyàn jọ ń tá a mọ̀ ní pé wọ́n máa ń ka alkùránì ní tí ń kálukú bá lè ṣe kéni tó bá lè kà ní ayé wọn individually eléyìí tí a mọ̀ kálá káwọn èèyàn kún fẹ́ sọ alkùránì kalẹ̀ ní eléyìí kò sí ẹ̀rí fún